ẹ̀rí yẹn náà inú ẹ̀rí tí wọ́n tún máa mú wa wọ́n máa sọ pé pé mòlúdì kò sí ti ó burú níbẹ̀ famara a unnasu hasanan fahuwa indallahi hasanun wàmàrà a unnasu sayyi'an fahuwa indallahi sayyi'an ìtàwọn èèyàn bá rí pọ́dà lọ́dọ̀ ọlọ́run náà da yín táwọn èèyàn bá ní kódà lọ́dọ̀ Ọlọ́run náà kódà tá a bá tilẹ̀ sọ pé mòlúdi da ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run náà nu bá a bá ní kódà kódà kódà lọ́dọ̀ Ọlọ́run náà nu á wàá bí wọ́n léèrè pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ yìí lálàáfíà o ànábì kò sì sọ Abdullahi ibn Mas'ud ló sọ ọ̀rọ̀ yìí lálàáfíà àwọn èèyàn máa fi sọ̀rọ̀ ànábì ànábì kò sọ Abdullahi ibn Mas'ud lọ́dọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́lẹ̀ Abdullahi ibn Mas'ud sọ yìí ẹ̀ ṣàbòsí pẹ̀lú ọ̀rọ̀ náà kílábòsí tẹ́ ẹ abdullahi ibn mas'ud sọ ọ̀rọ̀ yìí níjọ́ tí wọ́n fi abubakar jẹ àlífà abdullahi ibn mas'ud wà sọ́njọ́ náà pé mara awul muslimuna hasanan fọwọ́ indalahi hasan ntí mùsùlùmí bá rí pọ́ da lọ́dọ̀ ọlọ́run náà ọ̀dà náà ni wà mara awul muslimuna sayyi'an ntí mùsùlùmí bá ní kọ́ da fọwọ́ indalahi sayyi kọ́ da náà ni wà kọ́ dirọ́ as-sahabatu jami'an gbogbo sàábẹ̀ ti rí kọ́ da o an yẹs takalifu ababakar pé kí ababakar jalifa ibi tó lọ sí njọ́ náà nù kò lọ síbi mọ̀lúdì ó di méní kan sẹ́ẹ̀mọ̀ pé àwọn mùsùlùmí tí abdullahi ibn masudi ń sọ ń bẹ̀ wọn kì í sèmi àti wọ́ àwọn sábẹ́ ni wọ́n ń jẹ́ mùsùlùmí bẹ̀ àwọn sábẹ́ ni tí wọ́n bá ní tí mùsùlùmí bá rí tó bá dáa kìí sàwa ni wọ́n ń wí o àwọn mùsùlùmí àkọ́kọ́ ni wọ́n ń wí àwọn sàábẹ́ ni ló fi jásí pé ńgbà tí ó sọ ńjọ yẹn níjọ wọn Babakar Jalifa lọ sọ pé yín tí gbogbo ẹ̀yin sàábẹ́ yìí bá rí pọ́ da ṣé sàábẹ́ ṣé wọn ò ní tẹ́síkìyà lọ́dọ̀ ọlọ́run radiyallahu anhum waradu anhu ṣé wọ́n ní tẹ́síkìyà kó tó ní mòdù dìda anabi fọ àwọn sàábẹ́ rẹ̀ mọ́ ó ṣe tẹ́síkìyà fún wọn Dawud Tayalisi lórí ọ̀rọ̀ kan yìí náà nígbà tí abdallah afaw abdallah bin Mas'ud ó kílẹ̀ ọ̀rọ̀ tó sọ dáadáa ó jẹ́ ó yé yín pé ẹ̀yin kò ń bá wí àwọn sábẹ́ ànábì lòún bá wí ó ní inna Allaha nadhara fi qulubil ibad ọlọ́run wọ ọkàn àwọn ẹrú lọ gbà fawajada qalba Muhammad sallallahu alayhi wa sallam khayra qulubil ibad ó rí pọ́kà ànábì lọ́kàn tó dáa jù faba'athahu bi risalatihi ó wá ní kó ba'da qalbi muhammadin lẹ́yìn ọkàn nabi fawajada kuluba asahabihi khayra kulubil ibad ó wá rí ọkàn àwọn sábẹ́ rẹ̀ pé àwọn lọ́kàn tó dáa jù pé àwọn lọ́kàn tó dáa fakhatarahum li suhbati nabiyyihi ó wá láwọn ọkàn tó dáa yẹn ní mi kí máa bá nabi ṣe wa nasratu dinihi àwọn ni kí wọ́n sì máa ran anabi lọ́wọ́ famara auli muslimuna hasanan ní táwọn tọ́lọ̀ ń fọ̀ máa yí bá rí pọ́ dáa fa huwa hasanun òun lọ́dà wà má ra awùwù sẹ́yì àn ìtì abá ní ọ̀dà fáwùwà sẹ́yì hùn ìndàlá lọ́dọ̀ ọlọ́run náà kọ̀dà ẹ dàgbà àwọn oníbà wí bí. bó o ló ṣe wá di ti mòlúdì ẹ jẹ́ kí n mú ẹ̀rí kan sí wa kí n wá dẹ́ẹ̀dì dú kí n wá lọ síbi an-nasāḥih wat-tawjīhat kí n lè complete. wọ́n ní mòlúdì àwọn bí ń ṣe dáwà ni ojú ọ̀nà dáwà tó da ìkànnì mòlúdì ká káyànjọ ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run ká ṣègbà ká pọ́nà kan nù ní tó kẹ bá ní ká mọ̀ sí mọ́ ṣe fẹ́ pẹ̀sì ni àwọn abí wọn léèrè pé nínú ẹni tí ó ṣe dá wà láyé ọ̀gá là nábì sọ́gbọ́nà tẹ gbà ṣe dá wà tiẹ̀ nínú péyàn péyàn láyé àwọn sàábì ànábì péyàn sí wọn gbọ́nà tẹ gbà àkọ́kọ́ náà jojúmọ́ ayé là nábì ń péyàn ànábì ò mórù jọ kan kọ́ mọ́sọ́jọ́ kan pẹ̀lú kẹ́ ẹ mórù kan kẹ́ ẹ mọ́sọ́ kan dá wà kẹ́ ń ṣe ẹlẹ́ẹ̀kejì ní tẹ́ ń náwó nù mọ́ olùdí kọjọ́ dá wà ntẹ̀ ń dán ònú mòlúdì kọjọ́ dáwà dawa ẹ máa pé dáwà lẹ́ ń ṣe kò sí ọ̀rọ̀ níbẹ̀ mo dá àwọn ṣúbà òdúró àwọn nǹkan tí wọ́n sọ tó rújú yẹn bíi mẹ́fà mo kà ó sì tó nineteen tí mo kọ wá níparí wá sí mi ọ̀gá fẹ́ pàkíyèsí ni àkọ́kọ́ nínú tí ó dàrú ní pọ́lọ́wọ́n ọba sọ pé ní nínú tí ó dàrú kọ́ni tó sọ kọ́ ló ń sọ pé òun ni pé àtẹni tó ní mòlúdi dá àtẹni tó ní kọ̀dá a pàdé ní pọ́ìntì kan pọ́ìntì wo la ti pàdé pọ́ìntì kan a pàdé ńbẹ níbo la ti pàdé a pàdé ń bi pé ànábì ò ṣe àwa pàdé ń pé gbogbo sàábé ò ṣe àwa pàdé ń bi pé ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ tà nábì ìròyìn tó ní khairul kuruni qarni thumma alladhina yalawnahum thumma alladhina yalawnahum a pàdé ń bi pé ọgọ́rùn mẹ́ta yóò ṣe kíni. mo wá fẹ́ bí ó léèrè aya tọ́lọ̀ ń sọ pé wa man yushakkiki rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi ghayra sabilil mu'minina nuwallihi má tawalla wa nuslihi jahannama wasa ibolo fisi ní abáyé kílódé tó fi ń ṣe mọ̀lúdì ọlọ́run ní wàá mọ̀ yìí ṣe kékeré rasúlà ẹnikẹ́ni tó bá fọ́ ètò ànábì tó yakọ̀ ètò ànábì tó ṣe tiẹ̀ lọ́tọ̀ mẹ́mbáàdì má tabayyana lahul huda tó sì kílẹ̀ àti bá ànábì ti ń ṣe rèé o ó kílẹ̀ àti bá ànábì ti ṣe rèé o wàyẹ̀ tẹ̀bi gẹ́yìrà sẹ̀bí lil mu'minin tọ́wọ́ gba ọ̀nà táwọn sàábí ọgbà ó sẹ̀sìn ọ̀nà táwọn sàábí ọgbà sẹ̀sìn ọlọ́run wa ni nùwálìhí mẹ́tàwálà yìí tó ṣe wọn á dáadáa wọn nù sí líhì jà ànàmà yọ wà wọjà ànàmà wọ́sà àtìmọ̀sẹ̀ra kọ́ láti bọ̀ tán ẹ dákun bá ń rò bá ń rò mọ́ra wọn èmi yẹrẹ jọ àgírí ó pé ní mo lù di ànábì òsè àwọn sàábì òsè kí ni kọ́dọ̀ ọgọ́rùn-ún bẹ́ẹ̀ tó òsè tí wọ́n bá wá ní kílẹ̀ rí tó fi ṣe é sọ́ọ̀mà pọ̀ ọ̀tàkà nẹ́bì nu àmọ́ ìṣẹ́kẹ̀rẹ̀ rasúlà nù ni o si wọ̀yẹ́ tẹ̀bí gẹ́yìrá o si gbábí táwọn sábẹ́ gbà ó di mẹ́ni pọ̀pọ̀ àkíyèsí rẹ̀ síbẹ̀ mu àkíyèsí mi kejì sọ̀rọ̀ tí èmi rẹ̀ ò jiyàn sí ní tí wọ́n fẹ́ sọ yìí pa anabi sọ fún wa pé wa iyyakum wa muhdathatil umur anabi lọ́dọ̀ wọ̀nyí o bí n bá lọ tán wọn máa dá àwọn ọ̀rọ̀ kan lẹ̀ àwọn tí wọn máa dá lẹ̀ ń bídíà ni wa kullu bid'atin dalala wa kullu dalalatin fi nnar gbogbo tí wọn máa dá lẹ̀ ànú ní iná rìsọ́ọ̀tì rẹ o sọ ọmọ kó kílí àsẹ́mi rẹ Imam Sayuti àfa wa Imam Nawawi àfa wa Imam Sakhawi àfa wa Abu Shama àfa wa gbogbo wọn ni wọn fi ń rinlẹ̀ pé Ibn Hajar àfa wa gbogbo wọn ni wọn fi ń rinlẹ̀ pé kinní yìí bídíà ni o Bidia ni o bídíà ni o tànà bí sì sọ pé ìyá kan wà mọ òdà sáàtì al-umur ọ̀dọ̀ wọn yẹn mẹ́tẹ̀ẹ̀dì bidia sọ̀mọ̀ pé rìsọ́ọ̀tì bídíà iná ni tọ́ ọ bá ń ṣe mọ̀lúdì bídíà ló ń ṣe léyìí tí ó dàrú èmi ọ̀bẹ lọ́hún kẹ́bí mi kan wọ ná ń ọ̀bẹ lọ́hún kọ́mọ ìyá mi kan wọ ná ń ọ̀bẹ lọ́hún káàbùrò mi fi ń pè wọ́n lọ bẹ̀ láàfin pé kó wà lọ bẹ̀ ẹ ni kò àkíyèsí mi ẹlẹ́kẹta ti pè yín sí bẹ́ẹ̀ yẹn bá lọ sí ìlú èbó Bangkok ọlọ́lẹ̀ kọjá tó bá sọ̀kalẹ̀ lápapá tó bá kó wèkó tí yíbo bá ti kó dé ṣáájú tiẹ̀ yóò kó lọ Kwara bẹ́ẹ̀ ni tí yíbo lè má ti dé Kwara yóò rí tiẹ̀ tán Kwara bí ọba rí tán Kwara yóò kó lọ Mínà tí ẹ báyìí dé Nàìjíríà yóò rí ta iṣẹ́ tó ọba ṣe fọlọ́hún tọ́lọ́hún ọba gba ìbò lọ́ọ́ dà sí i tá nabi wa muhammad tóní mani amila amalan leisa aleyhi amuruna ẹni bá ṣiṣẹ́ kan tá a fàṣẹ sí pé lọ́ọ́ ṣe o à nígbà lọ́wọ́ ẹ̀ àṣẹ ìwúlọ́ wá fún lédi mòlúdi tó ń ṣe gan ẹni báyìí ló ní a ṣe o ta lóluwẹ̀ sẹ́yìn máa ṣẹ̀sìn láyè rẹ̀ rí ni torí nínú ti ṣubú àti mọ̀fẹ́ ká wọ́n mú káyidà kan wá wọ́n ní àtẹ́rìkú eh, wọ́n ní àtẹ́rìkú láàyè kẹ́tẹ́ di tààrí mọ́ ọ̀rọ̀ ibadati ni kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ àdàtì ni kìí ṣe ìbàdàtì ọ̀rọ̀ àdàtì lẹ́nu lọ́mọ ìbàdàtì lẹ́sẹ̀ ìbàdàtì ẹ̀sìn ẹ̀sìn èyí sẹ̀sìn kankan láláì rẹ̀ rí ìgbésí ayé rẹ̀ ó lè máa ṣe láì rẹ̀ rí wàhálà tiẹ̀ ni ó lè wá gbádá bó ti wọ̀ ó lè ó lè gẹ́fìlà ó lè wíláwà ní ìgbésí ayé tiẹ̀ nu àmẹ́sìn ọ̀ gbọ́dọ̀ dáwọ́lé láì ṣe kíni wo lórí ta lọ́pàá mi tẹ́ pé sẹ́mọ̀lúdì sọ́lọ́ ni àbá nàbí àbáwọn pẹ̀lú bó ti wí bó ti ń ṣe yẹn kìí sọjà tó lọ́ra o wọ́n lọ ọlọ́run o Ibrahim ṣe wàhálà kàába ta ń padà gbéra bàánà taqabbal minna tọ́ bá ṣe múlùú tọ́ bá ní abàtà kọ́lẹ̀ nígbà o torí wọn ọ̀rọ̀ Ibrahim wọn kọ́ lọ́kọ́ kàába nígbà tó wọ́n gbé lọ́dún dàkú ṣe ni tọ́ bá ṣe múlùú tọ́ bá padà gbéra bàánà taqabbal minna ọlọ́ngbẹ̀sìn wọn nígbà o torí wọn ọ̀rọ̀ o pé mọ̀ni amìlà amalan laysa alayhi amúrúná àkíyèsí mi di mélòó ẹlẹ́ẹ̀kẹ́ nínú àkíyèsí mi èmi ìrẹ́ ò jiyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń sọ yìí à jiyàn rárá wọ́n lọ́hùn sọ àyà kalẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum sọ tọ́sí ọkọ ọpọlọ ńlọ́dẹ sọ wa tọ́sí wọ kí wọ́ sọ pọ́lọ́hùn ọ̀dẹ̀ ni o nígbà ọlọ́ni lónìí o akmaltu lakum dinakum ẹ̀sìn yìí mo pé wa atimamtu alaykum ni'mati mo sì yọ́nú sí ìdẹ̀ra mi pé lérí yín wa raditu lakumul islam islam yọ́nú sí lẹ́sìn mo wá fẹ́ bi ọ́ léèrè ṣé n tí ò jẹ́sìn jọ̀hún lónìí yóò jẹ́sìn tọ́ ọ bá fi lè pè lẹ́sìn ọ̀sọ̀ kan nu mẹ́ta tọ́ ọ bá pè lẹ́sìn ọ̀kan lọ́sọ nínú nínú kó rí pé ah, ọlọ́run kan ló ń yìí ni òkúrọ́ ni kò pé o torí èyí tó kù là wá kọtọ sí ọ ẹnìkan ò ní ṣe yìí kọba pàdé nínú ní a Ọlọ́run ọjẹ kúrọ a ànábì ò pé ọjà ń bá wa ó tọlọlọ lòun ti pé kínní yìí ó pé mọ yìí ní sè ẹni pọkùnrin yìí ní bóyá àwọn sàábé tí wọ́n jẹ́ nákìlá ilé yìí náà tí wọ́n gbé wá bá wa ànábì fún àwọn àwọn ṣe kí ni. ìyìn sọ̀rọ̀ pé nínú táwọn jọ ń sọ látàárọ̀ náà mẹ́tẹ̀ẹ̀ta kílíà pé mòlúdì ọ̀wọ́ bẹ̀ torí asọ́pá ànábì ò ṣe àwọn sàábé ò ṣe àwọn tọ́tẹ̀lé wọn ò ṣe ọgọ́rùn-ún ọdún kìíní kejì kẹta ò ṣe bẹ́ẹ̀ wọ́n wọ́n bọ́ àwọn mẹ́ta bọ́ ọlọ́run bọ́ ànábì bọ́ lọ́wọ́ rẹ àwọn sàábé náà bọ́ lọ́wọ́ rẹ ìwọ ọsọ fún àwọn sàbẹ pé jàmbá lẹ́yìn wọ̀nyí ọlọtúbá ọdà kíyèsí mélòó twenty two ni ẹlẹ́ẹ̀karùn-ún sínú tó kílíà jù anabiwa Muhammad ó ní wọn ò fi kíní kan rán mi sí yín àfi kí n ṣe kíní kí n jíṣẹ́ nínú tá anabiwa ètìjú láyé tó ètìjú láyé òun ni kí wọ́n máa kọ̀m̀pìà tó mú wá pẹ̀lú omi nígbà wọ́n fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ aṣura ó ní ẹgbà kan ṣáájú àbí kí ẹgbà kan ní kẹ́ẹ̀fì yàtọ̀ yọ sọ̀rọ̀ ọrùn gbọ̀n ó ní tẹ́ bá ti dánù gbọ̀n sí ẹ̀fà ti bí kẹ́ẹ̀fì yàtọ̀ sáwọn yẹ̀wù dí táwa ti dánù gbọ̀n tiẹ̀ sí sífà ti bí àmọ́ kọ́ wá dábísí kọ́ dábísí yẹ̀wù dí ni ọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá ti dá ti bí sí tó ga tó sì dá ti bí náà sí tó gùn ó di yẹ̀wù dí No tíbi ó gùn yóò ṣe ibi ó sì lọlẹ̀ yóò kọsẹ̀ yóò ge yóò ge yóò ge tíbi irun mú yóò ge onípe ń túbọ̀ mu yóò ge túbọ̀ mu ọkọ̀ gbọ́dọ̀ filẹ̀ tọ́ bẹ́ẹ̀ bá wá ṣe báwọn sẹ́mi pé ntànàbí bẹ́ẹ̀ ni pé ó ní wàhálì fún àlìyàwó ẹ yàtọ̀ sí Yahudi gbogbo ntànàbí ṣe pátápátá yàtọ̀ sí wọn ni ìwọ wa ń sọ fún ànábì pé bó o ti ní ayàtọ̀ yìí èmi ò ní yàtọ̀ o torí Yahudi Nasara wọn sọdún àwọn ànábì wọn èmi náà sọdún tiẹ̀ náà sọtọ sí ọ ká anabi oní ọ yapa kó tó wá ká anabi máa ń tó tó tó fi ní yapa pẹ̀lú èyí tó ń ṣe yìí anabi ní ọ yapa orí pọ̀ lẹ́tọ̀ọ́ kọ yapa ọwọ́ àfọwọ́n gan sẹ̀xámpù tó fi ní sọrí pọ̀ ọ̀rọ̀ anabi fẹ́ àkéèsí ni o kọ́ ọ ma sàrí fẹ́ sàn mọ́ nínú àwọn tí pè ọ́ lákéèsí sí <clears throat> tọ́ba ló nífẹ̀ẹ́ anabi irọ́ ń pa irọ́ ń pa a dá àwọn tó nífẹ̀ẹ́ anabi mọ́ níjọ́ tí anabi lọ sí Madina ẹbí léèrè pèsè ó lè jẹ òun lè kú nítorí àfa rẹ̀ at least anabi sọfà lè pé bọ́sẹ̀ di bẹ́ẹ̀dì mi kọ́ lọ sùn síbẹ̀ tí wọn bá wá dé wọn lè wọlé tí wọn bá fẹ́ pa mí kí wọn bọ́ nbẹ̀ kí wọn pọ̀ kí làlí lọ ṣe ọ lọ sùn síbẹ̀ ni wọn fẹ́ wọnú gárùlẹ̀ rà abakar ní dúró ya Rasulullah jẹ́mi ọkọ wọlé aburú lè wà ń bẹ̀ kó sẹ́mi kó tó kàn ọ́ abakari wọ bẹ̀ ẹ lọ tẹ́lẹ̀ àdínábì ni Khabbab ibn al-Arat ọwọ́ tẹ̀ wọ́n mú lọ sí àdúgbò kan tí wọ́n ń pè ní kínní mọ́ntìkọ́tù tẹ̀ ní ìmù ni wọ́n mú lọ nígbà wọ́n sì mú dọ́hùn wọ́n ní wò ṣé ọ sọba ọwọ́ tètè ànábì káyọ̀ǹda rẹ kọ́ mọ́ àkàbàbù ni ibi tọ́wà lọ́hùn gan ẹ̀gún ọ̀gbọ́dọ̀ ọ̀gún kí n gbọ́n bí arọ́ mọ́ ni mí wọ́n wá ní táàsì fún ọ àti dáàmọ́ wọ́n ní ẹkọ ọbẹ̀ gbóná gbóná ọbẹ̀ kì í gbóná ẹjọ́ gbóná ẹjọ́ pọ́n ọyẹ máa bu ara ẹran rẹ̀ lóye wọ́n sì ń bu ara ẹran ó sì lóhùn ní sọ nàbí wa wọ́n ń rẹ wọ́n wá rẹ bẹ́ẹ̀ pẹ̀lú ọbẹ̀ gbóná tẹ̀mí rẹ̀ fi bọ́ ṣé wọ́n lè ṣe yíhun ìwọ wa lọ fẹ́ràn nàbí ọwá ń lùlù ọwá ń jó sọ́wọ́ àjọra wọn sáà fẹ́ràn nàbí ìwé ṣe fẹ́ràn nàbí kọ́ ọmọ gbogbo súnà bàbá sì wù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń tọ́lá àwọn tí wọ́n ń ṣe kí wọ́n náà pín sí méjì o sẹ́rẹ́ àwọn búnà ajáde táwọn wílẹ̀ kan o àwọn náwáwí àwọn àbúṣámọ̀ àwọn sàkáwí bí wọ́n padà dé lónìí àwọn sàyúti tí wọ́n bá ra àwọn eléyìí tẹ̀sán wọ́n làwọn òwú bẹ̀ mọ́ àwọn ah, withdraw lójú ẹsẹ̀ wàláyé wọ́n withdraw kìí ṣe ilẹ̀ yìí nìkan o ah, ọ̀rọ̀ yìí kọjá nàìjíríà ó kọjá ilẹ̀ o tí mọ́sálẹ̀ lẹ́jú tiwa lọ o Egypt gbogbo aburú mọ́lódì Egypt lọ́parí sí kò sí nǹkan kan lẹ̀ yìí kò sí aburú wòlúdi lẹ̀ yìí rárá gbogbo èyí tẹ̀ ń rí ṣe èyí tẹ̀ ń import ni kò jò original àwọn yíyún tí àwọn yíyún ti fúyẹ́ àwọn yíyún tó tún àwọn jàfàrí àtúbùrù àti àwọn tẹ̀wé ń lọ. ń padà àwọn eléyìí jẹ́ mọ̀ pé ìjẹ́ wà níbi tilẹ̀ yìí wọ́n tún ní jẹ́ nù ọwọ́nú ara wọn ọwọ́nú ara wọn kálukú máa ti ń ṣe so kí ọ wá tọ́ sí ọ ọ wá lọ fẹ́ràn ànábì ọ wá lùlù ọ wá ń jó ọ ò lè fẹ́ràn àbí abakari kò ṣe mòlúdì fún ọ ò lè fẹ́ràn àbí umaru àwọn fẹ́ kún torí ẹ njọ́ dání kálá ànábì fín umaru ní dání akitọ̀ unuka yìí gèlè yìí lérí munabi kini ànábì ní dàkúmọ̀ gèlè rí ṣé wọ́n lè wọ́n fẹ́ràn ànábì débẹ̀ wọn tí wàhálà bá ṣẹlẹ̀ ní ntí ọkọ̀ họlọ wa wọ́n yà fọ́tò anabi ń jẹ́ òní àgbọ̀n tó ṣe ọ̀n palẹ̀ mọ́ mọ́lúdì sẹ́bọ̀ yẹ ká gbúrò rẹ ni pé o ti ọ̀ ń jà nítorí anabi o báwọn sábẹ́ ti ń ṣe. lẹ́yìn náà tọ́ba dijọ́ alikiyama sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ọba rẹ̀ yẹn ń sẹ́ tọ́ba jẹ èyàn bá wí o kó o jòkó níwájú ilé rẹ ọmọ rẹ wá ń wọlé wá ń kó bàtà rẹ jáde tọ́ba yìí sà àwọn aṣọ rẹ tó jẹ́ nkòsí wọ́ta ó sì rán kí ló ṣe fún un njẹ́ òní bá wí gbogbo bẹ́ẹ̀ ni ẹ padà bá wípé má ṣe tùnà sílí fún mi gbogbo dúkìá mi ló ń tú sáyé yìí àwọn sẹ́tà ànábì ọ̀ràn yín tẹ̀ ń jẹ́ ànábì gan padà bínú sí yín lórí ẹ̀ torí tẹ́ wá lẹ̀ ń ṣe mọ̀lúdì ọ̀hún ẹ̀ wá ń dáná sí ànábì lọ́rùn ẹ máa wá kì í láwọn ó kì tóun gan fún rẹ̀ ẹ̀ mọ̀ pé òun ò lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ ńlá lè ń dá sí lọ́rùn tí ó yọwọ́ lọ́rọ̀ yín jọ àlùkìyàmà ànábì tó yẹ law kuntu a'lamu al-ghayba la astakthartu min al-khayr wa ma massaniya min su' tẹ́mi náà bá ma kọ̀rọ̀ ni n ò bá yanjú ọ̀rọ̀ ara mi kì í bá dáa jù báyìí lọ aburú kan bá ti ṣe mí sáà nábì òun ni wọ́n wá ń sọ pé lọ́wọ́ ń kì í nígbà tó ń kì í ń bí mòlúdì rẹ kò sómò olùdì kankan tí ò ní lo búrídà kò sómò olùdì kan tí ò ní lo xẹ́ráàtì kò sómò olùdì kan tí ò ní lo hamziya hamziya ẹ ah. eh, mamusiya ni wa idha zakhara lilahu unasa liseyidi fa innahum suadau ah, kọsẹ́ni tí o ké gbogbo alágbàbẹ kọjá àtẹ̀mí yín náà eh, ẹ sẹ́yìn ráhùn bàbá àti wájú ẹ̀ ń ṣe mòlúdì ń ẹni eré pátá làwọn ní tí wọ́n lélẹ̀ làwọn kó wọn ò lẹ́bi kankan àwọn ah, lélẹ̀ wọn kò àwọn bàbá tí wọ́n bá sàdúrà pé tí àbá mi fi jáde láyé ọmọ pé ìmọ̀ràn ọlọ́run sí ọ́ làfà súnà ọlọ́run sí ọ́ làfà súnà àwọn ọmọ kan wò sí lérí súnà àwọn bàbá yẹn èyí ọmọ sàdúrà fáwọn eléyìí ni torí tí wọ́n rí ni wọ́n ń ṣe ni wọ́n sì gbà ní sẹ́ẹ̀rẹ́ wọn ò rí mi lẹ́yìn ẹ̀ àwa tá a rí mi lẹ́yìn ẹ̀ la gbọ́dọ̀ ṣe ń tọ́lọ́wọ̀n fẹ́ lérí táwọn ṣe ń kọ́ni yìí ìjàrú ni wọ́n gbà ládàá irú wọn ni Ibn Taymiyyah ń sọ nínú Iqtida'us Siratil Mustaqim tọ́láwọn kan sọ tó ṣe ọláwọn kan bẹ tó ṣe kétí ẹ bá ṣe mòlúdì yẹn lérí mòlúdì tẹ̀sí wọn gbà ládàá irú àwọn bàbá tó ṣẹ̀ wàhálẹ̀ yẹn ni tọ́láwọn eléyìí wọn ò rí nǹkan mi o pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú àníyàn rẹ wọ́n wàá san wọ́n lẹ́san lórí àníyàn yẹn àmọ́ lọ́wọ́ igbaru sẹ́hun àmọ́ lérí àníyàn yẹn wọ́n gbẹ̀san rẹ ní orí ẹ̀ lérí àníyàn yẹn àmọ́ àmọ́ àwa tá a rí nǹkan mi tá a sì rí òdodo pẹ̀lú ìwọ tó ń gbọ́ mi tó ń gbọ́ nǹkan mi lẹ́yìn tó wà lọ́wọ́ rẹ àfi kọ́ lọ sọ́ọ́lẹ̀ àwọn ìròyìn dábì ròyìn anabi yìí anabi gan fún rẹ kò fi ròyìn ara rẹ kò sì péré bẹ́ẹ̀ tẹ́ bá bí tẹ́ bá pé ńgbà mi ẹ pé ya akara malakal kimali man alo dobihi siwa aka inda holo lele ha de tele emami. فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم أفا أبو سيري لك رحمه الله وغفر عنه ذنوبه أني يا أكرم الخلق ngba tó fẹ́ kí anabi ó ní ya akram al-khalqi mo pe wọ́tọ́ lápọ́nlé jù nínú ẹ̀dá máa lí kò sí fún mi man alódóbìhì ẹni tí mà lọ sunkún bá anabi ni wí wọn ó pè ọwọ́ á ní ilẹ̀ nìkan tí màá lọ sunkún bá sì wá ka ìwà anabi náà ní màá sunkún bá ìdáhùn ló lélẹ̀ ha dé tẹ́lẹ̀ hí mẹ́mí ìgbàkigbà tí àwọn àṣẹlẹ̀ ńlá bá ń ṣẹlẹ̀ ìwọ ni màá sunkún bá ẹ dákun jama kéèyàn ó jí làárọ̀ kọ́ wa ka fatia lérí àṣùbà kó pé ìyá ka nà ìwọ ni màá képe ìwọ ni màá sìn ọ̀dọ̀ ẹni màá lọ kọ́ wa dalẹ̀ kọ́ wa bẹ̀ mú di kọ́ wa pé ya akara malakaliki mali man alóòdù bihi siwaka indahulolil hadizele sọjọra wọn mọ́ àwọn kàsídà pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń kọ́ wọ́n tún fẹ́ gbé mi gbá mi wọ́n tún fi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kàdájà yẹn sì tí wọ́n dá sáájú ń ṣírí kù lòun wọ́n wá fi <laughs> láìláìláìlá òkùtìrì wọ́n fi tàwé ìdìgbẹ̀yìn ó dàrú púpọ̀ láfi pé ní subuhat ìrújú ó dàrú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wo náà nílẹ̀ yìí bí kìí ṣe pé mẹ́lòmíì tó kankan nu wọn o aláìmọ̀kan kún làwọn tẹ́ ń ṣe kínní nílẹ̀ yìí o tó ṣe pé ìrújú ló bá wọn láfi yanjú àwọn ìrújú yẹn àwọn onímọ̀ làwọn tá a sọ kọjá wọn àmọ́ gọ́rọ̀ àwọn míì tẹ́ ń ṣe aláìmọ̀ká kọ́nà wọn. ọwọ́ nífa iná mi jú díka dùnìyà ìwà nábì nínú tó lè gbé tọrẹ láyé wà. wọ́n dàrá ta alikiyama gan ìwọ lóní. à ń bọ̀ lọ́wọ́ <laughs> wa wà. wàmí ni wùlù mika nínú mímọ̀ wà nábì ilima lọ́hì wọ́lì kàlámì gbogbo ntí lọ́wọ́ ìlmà àfúnso nǹkan kálàmù tí ń kọ́ ìmọ̀ wà nábì kí wà ń tọ́lọ́ mọ́ sẹ́ẹ̀rí pé wọ́n ti gbà nábì gan sípò. Si pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín anabi ọyọ wọlọrọ yín jọ alikiyama pẹ̀lú irú tẹ ń sọ sí yìí ẹ bí wọn sọ bẹ́ẹ̀ sẹ́yìn àtọgbà ẹni wọn tó wọn ná bọba wà láyé tí wọn bá sọ ọ̀rọ̀ ẹfọn ọtọ ọba tẹ́wọ́ gbà ọwọ́ ná èyí gbádùn kama o ẹ dákun nínú àkíyèsí tí pàkíyèsí yín sí àkọ́kọ́ náà ẹ kàn dààmú ara yín ni ẹ kàn múra bíi làwọn àlè lẹ kó sí wàhálà kò sí ní tó ọ lójú pé ràbí làwọn àlè wọn bí ànábì kọ́dà gan lérí péjọ́ tá a bẹ́ ànábì ní ọ̀rọ̀ méje ló wà lórí ẹ̀ èyí tó fẹ́ lálàáfíà jù gan jọ́ kẹsàn-án rabi làwà lè ní. jọ́ kẹsàn-án lálàáfíà jù jọ́ kẹsàn-án jọ́ kẹwàá lálàáfíà jù àwọn kan pè ní jọ́ kẹ jọ́ kejì ti rabi làwà lè àwọn kan pè ní jọ́ kẹjọ rabi làwà lè àwọn kan pè ní jọ́ kejìdínlógún rabi làwà lè àwọn kan pè ní jọ́ kẹtàdínlógún rabi làwà lè wà asọ́wulẹ̀ àkúwàlù jọ́kẹ̀sán èyí tó àlàáfíà jọ́kẹ̀sán torí òun ni àwọn mashayikil azari tí wọ́n sẹ́lẹ̀rẹ̀ ẹ̀ àwọn àfa azari tí wọ́n makéwu tí wọ́n sẹ́lẹ̀rẹ̀ ẹ̀ tí ọ̀ndì nẹ́yìn yẹn ni wọ́n fi ní lẹ̀ ní nineteen seventy ní nineteen seventy ni wọ́n fi ní lẹ̀ pé ọ̀ndì nẹ́yìn rabi lawal nabi anabi jọ́kẹ̀jìlá nísìnyí gbogbo èèyàn tán lù gbogbo àwọn àfa wa ńláńláńlá wọn dáwọn jọ́kẹ̀jìlá yìí náà ni ìtawà burújú ni pé jọ́kejìlá tẹ̀ wá ń sẹ́wọ̀n gangan jọ́kejìlá là nàbí kú o bẹ́ẹ̀ ni jọ́kejìlá bí làwọn lóko láyé sọ́fọ̀ lẹ́ ń sẹ́ni abẹ́ ńkọ́ jọ́kejìlá bí làwọn gẹ́gẹ́ là nàbí jáde láyé jọ́kejìlá gẹ́gẹ́ tẹ̀ ń sẹ́ náwó ń fìdáwù lẹ́ wá ń sẹ́ni gbólóhùn fìdáwù gan ọ̀yà wà díẹ̀ fìdáwù tẹ̀yìn wínú lógara bí yàtọ̀ àmọ́ sí ọ̀tọ̀ ilẹ̀ yìí láti mọ fìdáwù ní tòkú <laughs> àwọn àbáwọn lógani ní ẹ bá sọ fún Lárúbáwá kò ń ṣe fìdáwò Lárúbáwá ò ní gbọ́ yé pé àsàlátò wa sákàfù làwọn ń ṣe fúkú ọ̀tọ̀ ní tí Lárúbáwá ọmọ gbọ́ mi lọ́bẹ̀ fìdáwò. àtọ̀ ìwà máa ṣe rabiu lawal lọ́ndì twelve ìjọba nẹ́bí ikú gẹ́gẹ́ náà nù tọ́dájú torí pé ntí òjò yẹ yín bẹ́ẹ̀ kí n ṣàlàyé dáadáa Lárúbáwá yẹ kájọ́ kí Islam tó dé o áàmù ní fíìlì ni wọ́n ń kà áàmù kìnnìkan áàmù kìnnìkan ọdún wọ́n ń kà ọdún eléèrín ọdún kaaba ọdún kaaba ọdún kìnnì ọdún kìnnì ni ka ìjọba yìí lárúbáwọ̀ ma tí islam fi dé ló fi jásí tí umaru fẹ́ mọ kọ́déètì ọ̀pọ̀ àwọn sahaba jọ ó ní kí la fi kọ́déètì ní bíi àwọn wọn bí làwọn wọn gbé dìde wọ́n wá níjọ ìjìrá ńkọ́ wọn làwọn ti ìjìrá torí àjà wọn bẹ̀ púpọ̀ ìjọ wa kú ńkọ́ ni ah, a wa amújọ tó kú ìjọ ìbànújẹ́ nù ẹ má jà á mú torí kọ́jọ́ ìjọ ìbànújẹ́ wọ́n rántí èyí hùn torí pásíkò rè ṣe kínni kejì ló fi jásí pọ́jọ́ tó kú ọ̀dàrú jọ́ kejìlá rẹ̀ bí wọ́n wà lónìí bí wọ́n bá wà ń ṣe fún kejìlá sọ́fọ̀ ló ń ṣe ni àbó nǹkan ànábì torí ìtọ́jú pé ó sọ́jú wọn bí gẹ́gẹ́ jọ́ kẹsàn-án ni tí ẹnu tẹnu tún kọ́dà àwọn kan ní wo òbí nù àbí àwọn nìkan pẹ̀lú àmàlà àwọn bí àwọn kan tó wọn nù àmàlà àwọn bí ànábì so ìwà máa ṣe wọ́n ràn wọ́n rán báyìí a ní ìdí àkíyèsí ní orí ẹ má ṣọ̀fọ̀ mọ́ ẹ má ṣọ̀fọ̀ ànábì mọ́ ẹ fọ̀fọ̀ lẹ̀ ànábì ẹ dákun Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد òun ni a máa ṣe fún ó sì níbi kíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ṣe yóò débi òun bá wà ọ̀tàn àbí ọ̀tàn kò sì ní ẹ mú jọ́ lẹ́yìn ìwú àsàtàyà ó tún ṣe akáyìlá ó ṣe ni magaribi ó ṣe kò ní ẹ ni lẹ́yìn bá sì lè lo àkíyèsí òun náà yóò ṣe ní àǹfààní tí ó pọ̀ ń àkíyèsí mi sẹ́ẹ̀rí tí a bá ń sọ̀rọ̀ mọ̀lúdi mo ti sọ̀rọ̀ mo ti pilẹ̀ tán àwọn aburú tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yìí náà ń ka burú díẹ̀ nínú àwọn aburú tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lúdi tó sì ń bani ní ọkàn jẹ́ ó lọ́kàn jẹ́ púpọ̀ ká sọ pé à ń ṣe nǹkan Islam à ń ṣe nǹkan ẹ̀sìn ká máa wá gbúrò irú àwọn nǹkan báyìí níbi àkọ́kọ́ nínú tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lúdi tó burú jù òun ni kí a máa ṣe mòlúdì ànábì ká wá sọ ẹ gbogbo sẹ́ẹ̀bù ìsẹ́ẹ̀bù generally ká sọ dẹ̀tọ́ nínú àwọn sẹ́ẹ̀bù tí wọ́n sọ dẹ̀tọ́ òun ni ikhtilatu rijali bin nisa ẹ mú kọ́tọ́ da ẹ wá sọ àwọn èèyàn bú kí ló kọ́tọ́ da àdákìrò kí ló kọ́tọ́ da adh-dhakiratu wadh-dhakiruna Allaha kathira wadh-dhakirat. àwọn tí ń rántí ọlọ́run lọ́kùnrin lóbìnrin ó kọ́tọ́ ẹ̀sọ́ àwọn tí ń dárí fún yín nù. tẹ́ bá wá gbé wọn sérí àtẹ àwa náà lọ mọ̀lúdìrí kọjá tuntun bẹ́ẹ̀ ni ẹni tí ó kéwú kótó kéwú yóò ní lọ mọ̀lúdì kótó kéwú. Hmm. àmín ní bá kéwú kótó kéwú yọ lọ mòlúdì alọ́dà <laughs> àmín ní tí ò kéwú kótó kéwú gbogbo rẹ̀ yìí tẹ̀ ń gbọ́ wá sí àwọn afáà súnà tẹ̀ ìyá bòmí rí ẹ̀yin ò kéwú kẹ́ tó kéwú hmm? ẹ̀sọ̀ sẹ́nu àmọ́ àwa ti kéwú kátó tó segin ni kátó kéwú akọ́kè kátó tó ké kàn níjẹ́ bẹ́ẹ̀ a ti lọ mòlúdì rí tó ṣe pé ṣéwù gangan fúnra wọn àwọn àtòbí tí ń ṣe sákìrátù ó jẹ́ máa jó débi pé ṣé wo tún wá dì mọ́ lóbìnrin nínú aburú tó pọ̀ mi mòlúdi òun ìkìtìlá kò sáàlà fọkùnrin kò sáàlà fọbìnrin fàájì ọmọ lọ wọn mọ jó léyìí tó burú jù ó di méní sẹ́ẹ̀rí bí mo ti sọ̀hún afáwa àgbà táǹpẹ́ ni dòkítọ́rù ali sherif mọ́sọ́lẹ̀ kan mọ́láburú yẹn kéré lọ́dọ̀ wa masari ló ti pọ̀ jù íjíbítì ló ti pọ̀ jù àfáà yìí ni wàkílù kùlíyàtù sólùdín nínú àfáà tó di pé mòlúdi dá lọ́wọ́ ọwọ́ àlọ́ mòlúdi ọwọ́ afẹ́ fún wa ní rontórí ní mòlúdi njọ́ náà dókítà wa ní àfínà àjùlù sínú fìlẹ̀ masjid ó nígbà tá a wá jòkó sínú masalasi wàbá dàsọ̀lá apari irun àyílà wakana dhalika bi masjidi sultan barquq alkain fi hayil jamaliya masalasi kan tí a ń pè masalasi sultan barquq tí ń bẹ ní àdúgbò tí a ń pè ní jamaliya ó ní fòjì iná àwọn anu masalasi tàn ṣe mọlúdi lọ anu masalasi fòjì iná òjijì labari birojulin yukọ bilu muratan lọkùnrin kaba kìsì omi kan ń kìsì ẹ ń kìsì ẹ dùnà kajalin aw haya kò tí ẹ rí pé nìkan wò ó kò sì tijú fasa alinahu dókítà ní laba bilére báàdà anistada àyìnáhu linarifa alihiya mi maharimihi arákùnrin wa òdodo la ń ṣe mọlúdi àsìrípò ń kí sí obìnrin yìí ṣé ìyàwó rẹ ni àbí bò lọ jẹ sí ọ ọ̀rọ̀ yẹn fúyẹ́ lọ́dọ̀ ọkùnrin tí wọ́n bí ọkùnrin tí wọ́n bí ń ọ̀rọ̀ fúyẹ́ lọ́dọ̀ ẹ̀ ọkàn sọ̀rọ̀ ọkàn ni Ah, ọ ẹ̀mí gbé ní ẹ̀mí gbóbìnrin yìí la wá ń kí sí ẹ̀ ká lè dá padà ó ní bẹ́ẹ̀ sì ti rí ni iná ukhtuna fi tàríkà ọ̀rọ̀ yéwu náà àjọ wà nù tàríkà ni wà ukhtuna fi là àjọ sètọ́lọ̀ náà ni. ẹ mọlúdì nù ẹ ó lọ́rọ̀ yé torí pé ukhtuna fi tàríkà ọmọ ya wa lónìí nínú tàríkà tá à ń ṣe yìí wà ukhtuna fillah apàdé bíi tọ́lọ̀ náà ni ṣé tọ́lọ̀ nù kálí ilé bá ń pè mọ́lúdì kọ́ dàrú lọ́dọ̀ gbé làákà ìtọ́ bá pé kọ́dà làákà ìtọ́ bá rẹ̀ wọn gbọ́dọ̀ fọwọ́ kò bèrè yọ yàrí làákà ìtì ń sàárẹ̀ tí a bá fọwọ́ kò bè làákà ìtọ́ rẹ̀ tẹ́ bá fọwọ́ kò bè wèrè yọ yàrí kátó pé làákà ìtọ́ bá gbádùn kọ́ ẹ pé ilé bá ń pè ní mọ́lúdì ìbínú ọlọ́ọ̀ni o ìsìn ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ mọ́sáre o irú ẹ̀kúnlẹ̀ yìí náà ọ̀kan nu nínú tí ń ṣẹlẹ̀ nínú mọ́lúdì tó yẹ kí a kíyèsí nínú mọ́lúdì tó yẹ ká kíyèsí àwọn tàríkà Tìjàníyà tíra tí mo dá kọ́lẹ̀ kan o àdúrátùl kharida nígbà tí sheikh ń sọ̀rọ̀ bọ̀ mo padà gé ọ̀rọ̀ yẹn ni sheikh nínú tó burú jù tí wọ́n dá sínú tàríkà àwọn yìí ni kí wọ́n máa lùlù sásìkiri ọlásìkiri tàríkà tìjàníyà bàrí ọjọ́ pàjọsẹ̀ bí kò olùlùsí ó ní lùsásìkiri lọ́dọ̀ àwọn ó ní haramu ni sheikh sọ sheikh ní dúrọ́tọ̀lù kharida sọ pé ìlùlùsásìkiri wọn náà ti kárí tọ̀ ìlùlùsásìkiri lọ́dọ̀ àwọn ó ní haramu ni nínú tí wọ́n ń ṣẹlẹ̀ mọ́lùdí káàkiri kì í ṣẹlẹ̀ yìí nìkan ó dé masare ó dé lẹ́bánà ó dé súríà ó dé gbogbo bí ti ń ṣe kíní kíní tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí òun ni kí wọ́n máa wá lùlù kí wọ́n máa kọrin kí wọ́n wá sọ ìlú àtọ́nidẹ̀tọ́ lára bẹ́ẹ̀ kí wọ́n máa dì mọ́ àwọn obìnrin lójijì lójijì lójijì wọ́n fẹ́ pa kéésì yín o anabi wa muhammad ó ní láyé kò nẹ́nà fi ummati aqwamun yastahilluna alhirra walharira walkhamra walmaasifa ó ní padà ń bọ̀ wá bọ̀ o nínú ìjọ mi náà ni ó sì wà àwọn èèyàn kan padà wá dìde nínú ìjọ mi wọ́n sọ obi wọ́n sọ dẹ̀tọ̀ wọn ò ní rí ńlá ìfi mọ́ obi olómi wọ́n sọ dẹ̀tọ̀ wọn ò ní rí ńlá ìfi mọ́ aṣọ àlàrí aṣọ ẹyọ kan tí ọmọ ẹyọ ìmọ̀ ẹyẹ kọ́lọ̀ bẹ́ẹ̀ bá sì lọ mọ́lìdì ṣé ewu mi ìwọṣọ tó márùn kílẹ̀ tó má bẹ́ẹ̀ ni ara wọn ní tí ànábì wí náà nù anabi ni walhamur yóò máa bẹnu àwọn àjọ mi tí wọ́n máa mutí nígbà tí wọ́n pèpè àmàhádàrà yìí ń dèdè àsìkò yìí lánàá afa tó jókòó lẹ́yìn afa kẹlima ọmọ àlọrin bí làwọn náà afa kòkòrí karatu àwọn ọmọ wọn nù ni afa kẹlima ọmọ afa kòkòrí karatu àwọn ni wọ́n jókòó àwọn ti dáàlù sunna wàlẹ jama àjọ wàlẹ kò ní wọ́n wá ń fún mi rògbòǹgbà táwọn ń lọ mólìdí àwọn dé mòlúdì kan gbogbo sewu ti yó njọ́ náà bẹ́ẹ̀ni nílùú Ìlọrin yìí wọ́n mu ti yó wọ́n mu ti yó wọ́n mu ti yó wọ́n mu ti yó nílùú Ìlọrin kan yìí náà mo wá ń béèrè pé tẹ́ ẹ bá sọ pé kò kò ní bá mi lójijì torí gbogbo àwọn àti ọ̀pọ̀lọpọ̀ tí ń sàfà lẹ́kọ̀ọ́ náà ọ̀mùtí ni tí ó jẹ́ lọ́sọ̀dọ̀ àfà àmọ́ nílọrin ìlú àfà àwọn nílọrin làwọn ń sọ àwọn náà jòkó lẹ̀ yìí wọ́n ní gbogbo àwọn séwù ńjọ́ náà wọ́n ti mutí wọ́n ti yó anabi ti sọ kò ní í bá wa lójijì ó láwọn àkọ́ padà dìde nù jọ òun sìnà ò ní nítumọ̀ sí wọn ẹsẹ̀ pẹ̀lẹ́ kọ́ mọ̀ jẹ́ yín ọmọlúdi o aṣọ àlàárí ò ní nítumọ̀ sí yín ẹsẹ̀ pẹ̀lẹ́ kọ́ mọ̀ yín o ọtí mímu ò ní nítumọ̀ sáwọn tá à nẹ́bí wí ẹ dákun ẹ má jẹ́ ọ jẹ́ yín wọ́n mọ̀ àzìfà gòjé piano ìlú kò ní nítumọ̀ sí yín ẹ dákun ẹ má ọ jẹ́ yín ẹ dákun ní ti ń ṣe mí ni pé kò ní dùn mọ́ mi kó wá dijú alikiyama kẹ wọná yẹn la kíyèsí yẹn fi ń dùn mí ó wù mí kájọ pàyẹ́ lálìjẹ́ nù ọlọ́run àwọn sẹ́yẹ lọ́ọ́ dalẹ̀ kọ́dà àwọn abúlé hajjari tí mo sọ lẹ́ẹ̀kan àwọn asikalani wọn ò fẹ́lẹ́ yìí yín àwọn mọ̀mùsà yìí tí ọ̀ sírú táwọn ń sọ àwọn èso ọ̀mùtí bíi àwọn èso ìsìn náà níta àwọn kan wí kí wọn kàn máa ka kurani kí wọn máa ṣe nǹkan kan wọn ṣe máa di wọn níta àwọn sàyú ti ń wí nu làwọn fi rò pé ìṣe ní abáwọn pé ní tí ó dà ní wí ní tí ẹ dákun mọ́ pàkíyèsí yẹn lọ tú wọn bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí àfàwà Sheikh Said Abdulfatai Ashur ọmọ masari ni dókítọ̀ ni ó ti ṣe PhD ó gba dókítọ̀ ẹlẹ́kọ̀ọ́ ńlá ni ń jẹ́ dókítọ̀ ẹ̀yà bá ti kéwù kan dókítọ̀ ó ti dẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ńlá nù nígbà tó wọn fẹ́ sọ̀rọ̀ ara wọn tí wọn Rufai Amada Rufai ní Masari ara wọn lòun nígbà tí wọn ó ní ina ẹ eh, tàríkà Rufaiya tàríkà kan bẹ Masari wọn pè ní tàríkà Rufaiya nínú àwọn àgbà tàríkà Masari ni ọlágbájú ko tàríkà tá a yẹjú lẹ̀ yìí lọ Amada Rufai ọlá ọlá wọn kọjá ti rú tàwọn tilẹ̀ yìí ẹ eh, ó ní ina hadihi almawalid àwọn mọlúdi tá a dálẹ̀ yìí ó ní sọ́ra ti maharajà nẹ́ẹ̀tì àbíyìmọ̀ ó ló ti di nǹkan ńlá o mọlúdi tí wọn dálẹ̀ yìí ó ti wá di nǹkan ńlá yejitami فيها ma la yuhsa mina nisa wa sibiyan wal fusaq ọlọ àwọn tí ó lóǹkà nínú ọkùnrin nínú obìnrin nínú jàǹdùkú ni wọn ń pàdé ọ̀rọ̀ Egypt nù o ni wọn ń pàdé nbẹ fanu sibalahu mulikiya mulikẹfira ọlọ àwọn wà ta ìmọye tẹ́ǹtì lọ gbà fún wọn àìsù yàtẹ̀sù nẹlẹ̀kùmúra táwọn bá ti wá ta tẹ́ǹtì fún wọn tán yàtẹ̀sù nẹlẹ̀kùmúra wọ́n máa mẹ́mu lọ lábẹ́ tẹ́ǹtì wọ́n máa mutí lọ lábẹ́ tẹ́ǹtì wọ́yẹ̀rì tẹ̀kìbù na mọ̀tẹ́lifà àníwá ìlmùnkàr wọ́n máa ṣe gbogbo náà bàjẹ́ wọ́n máa bá lọ lábẹ́ mòlúdì ó ní wakọ̀dì uthira maratan dukutur ashur ó ní níjọ́ kan níjọ́ kan láàárọ̀ ọjọ́ tí wọ́n parí mòlúdì mòlúdì táwọn ṣe ń dán náà àṣehùlì ìmbábí wọ́n lọ ṣe wọ́n lọ ṣe wòlúù lọ Sheikh Al-Imbabi nígbà wọn wá parí ẹ̀ ní Cairo ó ní àwọn rí kíní ìgò ọtí àwọn ìgò ọtí táwọn sà ó lé ní one hundred and fifty ìgò ọtí táwọn sàn bí mòlúdì ó ní gbogbo ẹ̀ wọ́n fọ́n káàkiri etí ọ̀nà báyìí ó ní torí pé ni wọ́n mú látàlẹ́ tilẹ̀ fi mọ́ ó ní ó lóun ọ̀wá máa tóun fẹ́ sọ mẹ́ka nẹ̀fì tilka layla láwọn tó ṣẹlẹ̀ lóru ọjọ́ yẹn minel fasad nínú àwọn àbàjẹ́ mi lẹ́yìn ọtí wà zina ìbàjẹ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn sinna sinna náà wà ń bẹ́ẹ̀ wọ́n lè wá àti kọ́dà níbi mọ́lúdì yẹn ọkùnrin bọ́kùnrin sùn wọ́n tajà ahùrì bìdá àlìkà ń wò sì sí ń kọ̀rọ̀ dr ashuru ni ọwà ń bẹ́ẹ̀ dr ashuru ọwà ń bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ mọ́lúdì masari tẹ́ ẹ bá sì wọlé yìí náà ó ṣeé ṣe kọ́ ti máa ṣẹlẹ̀ o. Eh? ó ṣeéṣe ó ṣeéṣe ńgbà táwọn ọ̀lọ́ ni òjá mọ bó ti rí mọ́ àti dán tó jẹ́ mẹ́ta ẹ wá fi gbogbo ẹ ẹ gbogbo tí mo sọ yìí owó tí wọ́n wá ná sí kínní yìí ò kéré ẹlòmíì ná owó sí millions of naira ni wọ́n kọ́dà wọ́n ná dọ́là sí torí wọ́n ń gbé sẹ́wùmí kó ń lẹ̀ yìí lọ sẹ́wùmí Senegal. ń gbé wọn káàkiri ayé lọ sí mòlúdi àwọn owó tẹ̀ ń ná yìí náà ní bábíìsì wọn lọ sí mòlúdi mbẹ ah, ọlọ́njẹ́ mi yókùn sá àwọn tó tẹ̀ ń ná yìí sẹ́rí ọ̀fara mọ́ bẹ́ẹ̀ bí yóò bá tiẹ̀ náwó ńláńlá báyìí á ná síbi tí ó yọ ọlọ́run nínú kẹ́ ẹ máa ná dúró owó yìí síbi tí ò ní yọ ọlọ́run nínú kì í bá dáa kẹ́ ẹ padà ń bẹ̀ ó tẹ̀ ń yìí pọ̀ nínú tá anabi wa muhammad kọ fún wa ìdọ́ atolmẹ́ẹ̀lì ọjẹ́ kan bẹ́ẹ̀ ìmọ̀ ara owó láre ẹ má ro owó yín láre mọ́ ọba àlekè ọlọ́run lọ́wọ́ sí i. níparí ọ̀rọ̀ mi màá wá sọ èyí tí ìkan tí mínísítà kan sọ ní Egypt mínísítà kan ní Egypt wọ́n ń pè ní Muhammad Muhammad hussein adahabi òun ni al awqaf islamic affairs òun ni minister àwọn egypt sẹ́ǹpẹ́ ń tọ́jú minister fún islamic affairs tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ẹ̀sìn wọn ó pè é gẹ́gẹ́ bí minister tó bá yẹ pé nǹkan ńlá ni ó dẹ̀ gbọ́dọ̀ ara ministry ẹ̀ náà ni ó wá lọ mọ́lìdí nígbà tí wọ́n dé yẹn ìwé ìròyìn tí wá jáde lẹ́yìn yẹn ìwé aram ní masari jẹnẹtẹlẹ haram tí a jẹ dọkẹji ọwa dọkítọ yẹn wa mínísítà wa sọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ wo ló sọ síbẹ̀ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kà yìí ó ní innal mawalida ọlọ́run amúlùdí tá à ń ṣe ní Egypt yìí o sharruha aktharu naf'iha aburú yìí ó jóore bẹ lọ.